Amen. Amen. Zekia, did you have fun to God? Let's close our eyes for prayer. Bàbá mímọ́ ológo jùlọ. Ayérayé Elédùmarè. Ọ̀kan lánàá, ọ̀kan lónìí, ọ̀kan títí ayérayé àìkú àìṣá àìyípo padà olórí ayé gbogbo kìí ṣe agbára wa nítòótọ́ kìí ṣe ọgbọ́n wa kìí ṣe iye ènìyàn tá a mọ̀ láyé kìí ṣe iye àwọn alágbára onípò ọlọ́lá tá a mọ̀ kìí ṣe iye owó tá a ní ní báńkì account kì í ṣe iye influence tá a ní. not by the influence that we have. ṣùgbọ́n orí ọ̀fẹ́ rẹ. but it's just by your grace. òun fi wà láyé. that's why you are alive. la fi wà láàyè. you are alive. lókè ìpẹ́. on that of living. àwa yìnyín olówó yìí. bàbá mímọ́ gbọ̀n ọpẹ́ wa. amen. arúgbó ọjọ́ gba ẹ̀yìn wa. amen. jésù kristi gbọ̀n ọpẹ́ wa. amen. ẹ̀mí àwọn wòlíì gba ẹ̀yìn wa. amen gẹ́gẹ́ bí orin àwọn akọrin wa lówùúrọ̀ yìí. ó ní kó o tan ìmọ́lẹ̀ rẹ kárí ayé gbogbo. kó o jẹ́ kó tàn. lórúkọ Jésù nínú ayé gbogbo àwa ọmọ rẹ tó wà níwájú rẹ lówùúrọ̀ yìí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ ó yájú tàn yìí wá ká. ayé àwọn ọmọdé nínú ayé àwọn ọ̀dọ́ nínú ayé àwọn àgbàlagbà ọkùnrin àti obìnrin ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ jẹ́ kó tàn yí wa ká ní kárí ayé gbogbo ògo rẹ tàn nínú ayé àwọn ènìyàn rẹ lówùúrọ̀ yìí lórúkọ Jésù ògo ó yá kó bú jáde àwọn tó ṣàmì dáadáa tí wọ́n sì gbàgbọ́ nínú ayé yín nínú oṣù yìí lórúkọ jésù ògo olúwa yóò bú jáde ìmọ́lẹ̀ ògo olúwa yóò tàn yí ọ ká ògo ni forúkọ olúwa a fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ ní ṣókí bàbá olúwa bá wa sọ̀rọ̀ níparí ọ̀rọ̀ rẹ jẹ́ ká yìn ọ́ ògo ni forúkọ mímọ́ jésù kristi olúwa wa ní òwúrọ̀ yìí this morning ń tá a fẹ́ yẹ̀wò ní kúkúrú. what we want to check shortly. ó ní a pè ní. is. ẹyin ojú olúwa. the apple of the eye of God. amen. amen. tá a bá sọ̀rọ̀ nípa ẹyin ojú. we are talking about the apple of the eye. gbogbo àwa tá a jókòó yìí la ní nǹkan kan tá a fi ń rìnà. And we have something that we always used to see. Kí ni nǹkan náà tá a fi ríran? And what does that mean? is our eyes. Ojú. Our eyes. Ojú jẹ́ pàtàkì nínú àgọ́ ara. The eyes are very important to the body system. Lórúkọ Jésù, ojú rẹ ò sì ní relédè ọ́. Your eyes don go blind, amen. Amen. Amen. Ojú ṣe pàtàkì. The eyes are very important. Torí pé òun ni ẹ̀yà ara tí ènìyàn ń lò tó fi ń ríran. Because that is the part of the body that we used to see. Lórúkọ Jésù, àwọn tí ojú ń dà láàmú, tójú yọ lẹ́nu lónìí, lórúkọ Jésù ọ̀gá ògbó fọwọ́ kan ojú náà. Ẹ̀yìn ojú ó ṣe pàtàkì fún àgọ́ ara. We are talking about the eye being very important for the body. Torí pé òun ni ohun kan tó lágbára tó jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo ara. Ịdị niyentị Ìdí ènìyàn fi máa ń pọ́n ojú rẹ̀ lé tó máa ń gẹ̀ ẹ́, tó máa ń ṣọ́ ọ, tó máa ń ojú rẹ̀. That's the reason why we always to protect our eyes at all costs. Lówùúrọ̀ yìí, sọ̀rọ̀ ẹyin ojú olúwa. the apple of the eye of God. Ta ni ẹyin ojú olúwa? the apple of the eye of God? Báwo lè èèyàn ṣe lè di ẹyin ojú olúwa? How can we become the apple of the eye of God? Bí èèyàn bá wá kùnà láti jẹ ẹyin ojú olúwa ńkọ́. the apple of God's eye. Àǹfààní wo ló wá wà nínú pé èèyàn jẹ ẹyin ojú olúwa? the importance of being the apple of God's eye? Amen. Amen. Àwọn nǹkan tá a fẹ́ sáré wò nìyẹn ní kúkú. the things I want to really look at. Àkọ́kọ́ ta ni ẹyin ojú olúwa ta lẹ́ni náà tá a lè pè ní ẹyin ojú lọ́wọ́ ọlọ́run ọ̀gá òun ta ni ojú olódùmarè tí olódùmarè fi ń wòran nínú ayé. amen. tàbá ní ká ṣí palẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. a bẹ̀rẹ̀ láti inú ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún ẹni tí ọlọ́run ń ṣètorí rẹ̀ tó rán ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo wá sáyé láti wá kú nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni tó wá gba ọmọ bíbí yẹn gbọ́ ó ti di ẹyin ojú olúwa torí kó ti di ẹni ìgbàlà amen ó ti di onígbàgbọ́ ó ti gba Jésù Kristi ní olúwa àti olùgbàlà rẹ̀. Lord and personal Savior. Ṣùgbọ́n lówùúrọ̀ yìí, a máa wá narrow ẹ̀ down sí àwọn ẹyin ojú kan tó tún ṣe pàtàkì lọ́wọ́ Olúwa. And the important torí pé tá a bá wòye nínú ayé ní tòótọ́ lóde òní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ènìyàn tí wọ́n ti ní àwọn ti di ti olúwa tí a lè pè ní ẹyin ojú olúwa ìgbọ́n tí ó jẹ́ mọ̀ wípé àwọn kan tún ṣe pàtàkì lọ́wọ́ ọlọ́run ju àwọn kan lọ àwọn wo ló wá ṣe pàtàkì lọ́wọ́ ọlọ́run ju àwọn kan lọ amen amen amen jẹ́ ká lọ sínú ìwé iṣẹ́ àwọn àpọ́stélì. Let's go into the book of Acts of Apostles. Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹtàlá. Chapter thirteen. Ẹsẹ̀ ìkejìléní ogún. Acts of the Apostle chapter thirteen verse twenty-two. And when he had removed them, he raised up unto them David to be their king, to whom he also gave testimony and said, I have found David, the son of Jesse, a man after my own heart, who shall fulfill all my will. Amen. Amen. Ohun kankan wà tí mo fẹ́ ká ṣàkíyèsí nínú ọ̀rọ̀ yẹn. There is one thing I want to take note in that scripture. Amen. Amen ọlọ́run fún ara rẹ̀ ló pèdè kan nínú ọ̀rọ̀ yẹn tí mo fẹ́ ká ṣàkíyèsí. was God himself that made the statement in that place. kí ni èdè náà tí ọlọ́run pè jáde níbẹ̀ yẹn. and what was that. ọlọ́run ní òun rí ẹnìkan. he said he had found somebody. òun rí ta o. ó rí ẹnìkan. he had found a man. ẹni yẹn ṣe pàtàkì. it is very important. kí lorúkọ tí wọ́n pe ẹni yẹn nínú ibi tí wọ́n kà fún wa dáfídì lórúkọ ẹni náà bíbélì wípé ọlọ́run wá mú un jáde ó mú wá fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ọba ó mú jáde torí gẹ́gẹ́ bí kíni mo fẹ́ mọ̀ bóyá ọkàn wọn wà bínú ẹ jẹ́ wojú mi bí fi bíbélì rẹ̀ àti kàtán thank you god bless you. ó mú jáde wá fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ọba. he brought it to the people as their king. kí ló dé tó fi lọ fa dáfídì jáde. why did he remove him. gbọ́ tẹ́ ẹ bá mọ ibi tí a ti lọ mú dáfídì jáde. you know where david was born. tí ọlọ́run ti lọ fà á jáde gẹ́gẹ́ bí ọba. where god brought him from. inú igbó. In the jungle. Ní Dáfídì wà. That was where he was. Òun àtàwọn ẹranko. the wild animals. Níbi tó ti ń pọnmi fún àwọn ẹran. was fetching water for the animals. Tó ti ń kó wọn jẹ koríko nínú igbó. to eat grass. Níbẹ̀ lọ́lọ́run ti rán wòlíì Sámúẹ́lì jáde. That was where God sent Prophet Samuel. Ó yá kọjá lọ sí ìdílé Jésè. Go to the family of Jésè. Ẹnìkan wà mẹ́ tí mo ti yàn fúnra mi. Somebody that I appointed. Nígbà tọ́lọ́run bá kọjá wá sálágbolé lówùrọ̀ yìí. Bọ́lọ́run ti ṣe dé sálágbolé lówùrọ̀ yìí ìwọlẹ́ni náà tọ́lọ́run máa yàn lọ́ba mo ní ìwọlẹ́ni náà tó lúwa yàn gẹ́gẹ́ bí ọba tó bá ti dé ìdílé Jésè wàá rí ọkùnrin kan ń bẹ da òróró lé e lórí olúwa da òróró lé e lórí lóore òróró ìgbédìde adàlé ọ òróró ìṣerere adàlé ọ òróró àlùyọ adàlé ọ Amen gbogbo àwọn ọmọ jésè kọjá lọ àwọn tó tóbi dáadáa tó ń sanra àwọn tó ju wọn gún régé àwọn tó síngbọnlẹ̀ dáadáa Ọlọ́run ní àwọn kọ́. Àwọn kọ́ àwọn kọ́. Wọ́n ló kẹ́ ẹnìkan. Ẹni yẹn kékeré báyìí ni. Kò lára bíi tèmi báyìí. <laughs> Ó wà ní pápá. Ẹ lọ wá jáde wá. Nígbà tí wọ́n mú un jáde wá. Lójú ènìyàn. Samuel wò pé à ah, ṣé òun náà lélẹ̀. Ṣé ẹni Ọlọ́run ṣé ẹni tó yàn lọ́ba náà lélẹ̀. Eléyìí ò lára. Gbogbo ṣe rí jáde jẹ́ra bí ẹran orí ìrẹsì. amen. ṣùgbọ́n ọlọ́run ní òun náà lẹ́ni tí mo yàn. ìwọ táyé rò pé kò ò jẹ́ nǹkan kan. ọlọ́run lóun ti yàn ẹ́ lọ́ba lóru. ẹni táyé ti rò pin. ọ̀gá ògo lóun yàn ẹ́ lọ́ba lóru. tó bá jẹ́ wọlé nínú ké hallelujah. Amen. Amen ọlọ́run ní òun lẹni náà tí mo ti yàn lọ́ba. this is the one I appointed as king. Samuel ni ó dáná ẹ lọ wá jáde wá níbi tó bá gbé wá o. someone said no i'm bringing wherever he is. jésè rí ọyà ẹgbàgà wá ẹgbàgà wá fún wòlíì kí wòlíì jókòó. jésè said bring the chair for the prophet. wòlíì ní láyéláyé. he said never. ẹnikẹ́ni nínú gbogbo àwa tá a dúró yóò ní jókòó. no one must sit down. orí ìdúró la máa wà títẹ̀ máa fi wá jáde wá. also you bring the ball here. amen. amen. ó ṣeé ṣe ńgbà tán bá jókòó ọkàn wọn á balẹ̀ wọn á relax. no one dey sit down go be relax. ìgbà tán bá lọ títí wọn á ní wọn ò mọ ibi tó wà ní rárá o kí eléyìí tí ọlọ́run ti sọ kó ba lè ṣẹ lóòlọ́ ah, ẹnìkan tó bá lè dìde tó lè ṣàmì lóhun òkè dáadáa kí ìlérí ọlọ́run ba lè ṣẹ lára rẹ gbogbo àwọn tí ẹ̀tọ́ rẹ wà lọ́wọ́ rẹ ah, lórúkọ Jésù àti jókòó á ní wọn lára títí títí wọn á fi wá ọkàn láti ṣàánú fún ọ. Amen jókòó. amen. kí ló dé tọ́lọ́run fi wá dáfídì kàn bí èyí. why the day why the God look for David don to this extent. ẹsẹ̀ tó tẹ̀lé wípé. the following verse then. ọlọ́run fún ara ẹ̀ ló sọ̀rọ̀ yìí o mo rí dáfídì ọmọ jésè ẹni bí ọkàn mẹ́ẹ̀. Said David, the of Jesse, a man after my own. Ẹni bí ọkàn mi. A man after my heart. Ẹyin lójú mi. The my eye. Amen. Amen. Àwọn ọmọ mélòó ni Jesse bí? How many sons of Jesse have? Eh? Gbogbo láàárín gbogbo àwọn ọmọ Jésè. Among the eight sons of Jesse. Ọlọ́run ní kékeré inú wọn yẹn lè mí rí gẹ́gẹ́ bí ẹni bí ojú mi. òun ni mo rí gẹ́gẹ́ bí ẹni bí ọkàn mi. ẹ̀yin mélòó lẹ ti ìdílé yín jáde wá. ọlọ́run ní láàárín gbogbo àwọn ọmọ ìyá rẹ òun rí ọ gẹ́gẹ́ bí ẹni ojú òun ẹni tó ọlọ́run pè òun ọlọ́run yàn. ẹni tí ọlọ́run yàn òun lọ́lọ́run ṣe lógo lórúkọ jésù nínú oṣù yìí ọ̀gá ògo ṣe ọ́ lógo ọba àwọn bá ṣe ọ́ lógo amen àwọn wo lẹni bí ọkàn bí ẹyin ojú olúwa ẹni tá a la lè pè ní ẹyin ojú olúwa àwọn ẹni tí ọlọ́run rí gẹ́gẹ́ bí ẹni bí ọkàn rẹ̀ kí ni àmúyẹ tí ọlọ́run rí lọ́wọ́ dáfídì tó fi ní ẹni bí ọkàn mi nìyé nǹkan méjì mà ní àkọ́kọ́ nínú rẹ̀ òun ni ọlọ́run fi ẹnu ara rẹ̀ sọ níhìn ó nítorí pé mo mọ̀ pé yóò fi àṣẹ fún gbogbo ilé rẹ̀ láti gbọ́ tèmẹ́ àwọn gbogbo àwọn ọmọ ilé ẹ̀ á kọ́ wọn bí wọ́n ti ń ṣe ìfẹ́ olúwa torí pé òun gbọ́ngàn fún ara rẹ̀ ń ṣe ìfẹ́ olúwa ẹni tó bá ń ṣe ìfẹ́ olúwa òun lọ́lọ́run rí gẹ́gẹ́ bí ẹni bí ọkàn rẹ̀ òun lọ́lọ́run a máa pamọ́ bí ẹyin ojú rẹ̀ torí pé ó ń ṣe ìfẹ́ olúwa ohun ìkejì tí dáfídì tún máa ń sábà ṣe nígbà tí dáfídì bá ti kó àwọn ẹran jẹ koríko tán a wá jókòó sẹ́gbẹ́ sí ẹ̀gbẹ́ kan lára àwọn lára àwọn ẹ̀ka igi a wá gbé jìtá rẹ̀ báyìí tààrà tààrà rárá tààrà rárá rárá rárá rárá na na na na na na na na na na na nana amen kí ni Dáfídì ń ṣe yẹn a máa yin Olúwa a máa kọrin sí Olúwa a máa fi ìyìn forúkọ mímọ́ rẹ̀ nígbà gbogbo kò sọ pé inú pápá ni mo wà kò sọ pé àwọn ẹ̀gbọ́n mi àwọn wà nínú ilé wọ́n ń gbádùn wọ́n ń jẹun bó ṣe wù wọ́n èmi náà wá fi ilẹ̀ sáàrin àwọn ẹranko dáfídì ò máa ṣe léyìí o nínú ipò tó wà nínú ipò táwọn ah, ẹ̀gbọ́n ẹ̀ tẹ̀ ti gbàgbé rẹ̀ wọ́n ti gbàgbé sínú gbó tó bá ti dẹ àwọn ẹran lọ jẹ koríko látàárọ̀ tó bá dìrọ̀lẹ́ á ṣe máa bọ̀ wálé ó ṣeé ṣe kó jẹ́ pé èso èso inú igbó lòun náà ń jájẹ ló fi ń ṣe oúnjẹ a máa jẹ gọ́và àwọn mango àwọn èso tó bá ṣáà ti pàdé nínú igbó nǹkan tó ń jẹ nìyẹn títí títí dìgbà tó máa fi padà sílé ṣùgbọ́n nínú ipò tí dáfídì wà yìí a máa yin olúwa a máa kọrin yin olúwa kò sí èèyàn tó lè bá sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ó wà ní ipò àdánìkan wà síbẹ̀ náà a máa yin olúwa kò sọ pé ah, ah, mi ò dẹ̀ wá rí èèyàn kankan bá tojọ́ mi ò wá rálábàárò kò sólùrànlọ́wọ́ èmi yìí nìkan náà ni màá da àgùntàn lọ bí ni màá tún dà wọ́n lọ bí màá tún sáré lọ wá ibi tó mi wà màá tún darí wọn lọ sí ibi tó mi wà dávidi ò máa complain o kàkà kí dávidi ò complain jìtá rẹ̀ ní olùbádámọ̀ràn rẹ̀ abẹ́rẹ́ sí kọrin sí olúwa kọrin sí olúwa ìwọ ọkàn mi kọrin sí olúwa ìwọ ọkàn mi má ṣe gbàgbé oore rẹ̀ má ṣe gbàgbé àánú rẹ̀ kọrin tuntun sí olúwa ìwọ ọkàn mi eléyìí ni dávidi ń ṣe nígbà gbogbo amen àwọn ará ìlú wà níbi tí wọ́n wà o ọba ìlú wà níbi tó wà o àwọn olóyè wà níbi gbogbo tí wọ́n wà o àwọn tó ń gbénú pálásì wà ń bẹ̀ àwọn tó ń gbénú mansion wà ń bẹ̀ àwọn tó ń gbé níbi tó dáa tí wọ́n jẹ dídùn dídùn dídùn bó ti tọ́ àti bó ti yẹ wọ́n wà ń bẹ̀ mọ́ láàárín gbogbo ènìyàn. in the midst of everybody. Ọlọ́run ò mà rẹ́ ni bí ọkàn rẹ̀. God did not see the outlook of the Àfi Dávidi nínú igbó. For David níbi tó ti ń da ẹran níbẹ̀ ni olúwa ti rí ẹni bí ọkàn rẹ̀ ìwọ náà mọ̀ pé ibi tó wà yẹn tó rò pé ò jẹ́ kankan yẹn ọlọ́run rí ọ gẹ́gẹ́ bí ẹni bí ọkàn rẹ̀ ìwọ gangan lẹ́yìn ojú olódùmarè ìwọ náà ti jó ó ti túra káà ó ti kọrin ó ti yọ̀ níwájú olúwa ó gbé ìbànújẹ́ rẹ pa tì sẹ́gbẹ́ kan ó gbé èrò ọkàn rẹ ó pa tì sẹ́gbẹ́ kan ó wá síwájú olúwa lónìí sunday àkọ́kọ́ wá yin ọlọ́run ọlọ́run ti rí ọ gẹ́gẹ́ bí ẹni bí ọkàn rẹ ó ti rí ọ gẹ́gẹ́ bí ẹyin ojú rẹ̀ torí pé o ti mú àmúyẹ kan ṣẹ nínú ọ̀rọ̀ rẹ̀ amen. amen. ẹyin ojú olúwa. lórúkọ jésù bó ti jẹ́ ẹyin lójú olúwa ò ní bọ́ fọ́dà. amen. Ah, àwọn ọkọ̀ òṣàmẹ́ ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tó ti fìgbà kan jẹ́ ẹyin ojú olúwa nígbà kan rí wọ́n ti bọ́ sọnù kúrò lọ́wọ́ olúwa ìyẹn ni bí èèyàn bá ti kùnà if you are failed láti ṣe ìfẹ́ olúwa tó o bá ti kùnà àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ bí èèyàn bá ti kùnà láti máa yin ọlọ́run nígbà gbogbo àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ bí ènìyàn bá ti kùnà láti pa òfin ọlọ́run mọ́ nígbà gbogbo àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ bí èèyàn ò bá ti fún olúwa ní oúnjẹ rẹ̀ tó dára pàtàkì his favourite bí nǹkan tó lè ṣẹlẹ̀ Samuel kìíní orí kẹtàlá ẹsẹ̀ ìkẹrin sorry ma.

thou hast not kept that which the Lord commanded thee. Lórúkọ Jésù ohun tó dára tọ́lọ́run fi fún ọ kò ní bọ́ sọnù mọ́ ẹ lọ́wọ́. Àwọn èèyàn ọ̀ṣà mi dáadáa. Mo ní ohun dídára tó ṣe pàtàkì tí Ọlọ́run ti fi lé ọ lọ́wọ́. Lórúkọ Jésù kò ní bọ́ sọnù mọ́ ẹ lọ́wọ́. Ọkùnrin kan láyẹ̀wò níhìn yìí bíbélì wípé ìránṣẹ́ ọlọ́run lọ bá ó sọ fún wa ọlọ́run ti gba ìjọba kúrò lọ́wọ́ rẹ̀. ọba ni o olórí ni o aláṣẹ tó wà ní ipò pàtàkì ẹni tí gbogbo ayé ń tẹríba fún ṣùgbọ́n dẹni pati ah, lórúkọ jésù ẹ̀ ní dẹni pati mo ní ẹ ò ní dẹni ìpatì ó ní a ti gba ìjọba kúrò lọ́wọ́ rẹ̀ kí ló dé tá a fi gba ìjọba kúrò lọ́wọ́ ẹ̀ torí pé ọlọ́run ti rí ẹlòmíràn tó sàn jù ẹ lọ àwọn tó wá sí ìṣòro ó ń gbọ́ nígbà tá a sọ̀rọ̀ pé ta ló wọ́rí tó sàn jù ẹ lọ kò sẹ́ni tó sàn jù ẹ lọ torí pé ìwọ gangan lẹ́yìn ojú olúwa kẹ́nìkan sọ fúnra ẹ̀ pé èmi lẹ́yìn ojú olúwa kò dá ọ lójú ẹ̀mí lẹ́yìn ojú olúwa lórúkọ jésù bó ti jẹ́ ẹ̀yìn ojú olúwa ò ní bọ́fọ́ ọba yìí ọlọ́run gba ìjọba kúrò lọ́wọ́ ẹ̀. lóòótọ́ ó sì wà lórí ipò gẹ́gẹ́ bí ọba ṣùgbọ́n a ti gba àṣẹ àti ọ̀pá àṣẹ ọba kúrò lọ́wọ́ ẹ̀. a ti gba anointing ìjọba a ti gbà kúrò lọ́wọ́ rẹ̀ a ti gbé fún ẹlòmíràn ta la gbé fún yẹn náà dáfídì nínú igbó nínú igbó nínú igbó láti lọ wá jáde tá a ti gbé àṣẹ ọba lé e lọ́wọ́ níbi tó wà yẹn màmá ní ṣọ́ọ̀bù tó ti ń tajà yẹn lórúkọ Jésù àṣẹ àti òróró ìṣelọ́ba ọ̀gá ògbó á fi wá ọmọ níbẹ̀ ọ̀dà ah, náà wọ́n tó lè ṣàmì pẹ̀lú ọwọ́ rẹ méjèèjì lókè ní ìdíje dúró wà wá ṣe àmì mẹ́ta tó dáa kó jẹ́ ká mi rẹ̀ ó sanra mo ní lórúkọ Jésù Kristi ẹ̀yin ọmọléèwé nílé ìwé yín yẹn níbi tẹ́ ẹ ti ń ka lẹ́sìn ní yẹn ní ibi tẹ́ ẹ ti ń kọ́ṣẹ́ yẹn ẹ̀yin tẹ́ ẹ ń tajà ní ṣọ́ọ̀bù tẹ́ ẹ ti ń tajà yẹn ẹ̀yin tẹ́ ò ti ẹ̀ rọ́nà kan níbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń wojú Olúwa yẹn ẹ̀yin tẹ́ ẹ wà lábẹ́ ọ̀gá kan tàbí òmíràn níbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ yẹn àṣẹ àti òróró ìṣelọ́ba tí ń gbé ènìyàn jáde kúrò ní ipò ẹrú tó wá ń sọ di ọmọ aládé àti aláṣẹ lórúkọ Jésù lórúkọ yìí Olúwa gbélé yín lọ́wọ́ amen amen amen jókòó kò yà ọ́ lẹ́nu pé ọlọ́run dẹ̀ lọ sáàfin ó dẹ̀ ló gba àṣẹ lọ́wọ́ ọba láàfin ó dẹ̀ mú wọ inú igbó lọ ó lọ mú fún ẹni tó wà nínú igbó torí pé kẹ́ni ẹni tó wà nínú igbó ó sàn ju ẹni tó wà láàfin lọ. It's better than the one in the palace lójú olúwa níbo ló wà ó mọ̀ pé ó sàn ju ọ̀pọ̀lọpọ̀ tó ń wò lókè tó ń wò lókè tó ń wò ó sàn ju wọn lọ lójú olúwa àwọn tó ń jẹ dídùn dídùn lójoojúmọ́ yẹn àwọn tọkàn wọn balẹ̀ lójú ara wọn yẹn màmá ó sàn ju wọn lọ lójú olúwa bàbá ẹ sàn jù wọ́n lọ lójú olúwa. ẹ̀yin ọmọdé àwọn ọmọ tẹ́ ẹ rí tó ń lọ best of the best school yẹn. tí wọn ò bá lè pa òfin ọlọ́run mọ́. tí wọn kì í fún olúwa ní oúnjẹ rẹ̀ tó ṣe pàtàkì. èyí tí ń ṣe ìyẹn ó sàn jù wọ́n lọ lójú olúwa. ìwọ gangan ni ẹyin ojú olódùmarè àtòkèrè rere lọ́lọ́nkọ̀ tí ń wo àwọn yẹn lọ. ipò tó wà yẹn. ibi tó wà yẹn. níbi tó ń gbé yẹn. ẹni ńlá ni ọ lọ́wọ́ Olódùmarè. sọ pé ẹni ńlá ni mí lọ́wọ́ Olúwa. sọ dáadáa sọ dáadáa sọ dáadáa. gẹ́gẹ́ bí ẹni tó ní ìgboyà sọ dáadáa. ẹni ńlá ẹni yìí ẹni ẹ̀yẹ ẹni ọlọ́wọ́ olódùmarè ẹ̀yin ojú olúwa ni ọ́. you are the apple of his eye. gbé ẹ e gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ni. God is carrying you with so much care. ọlọ́run pa ọmọ ni. God is protecting you. torí pé ọmọ bọ́n ti ń yin olúwa. who prays. àti pé òun pa ìfẹ́ rẹ̀ mọ́. so you are keeping his commandment. ẹ̀yin òbí. our parents. ẹ̀yin abiyamọ. our mothers. ẹ fi ọ̀rọ̀ ọlọ́run kọ́ àwọn ọmọ yẹn. teach your children the word. kí ọlọ́run ó lè sọ nípa tiyín bíi ti dáfídì. the Lord ni mo mọ̀ wípé a kó àwọn ará ilé rẹ̀ kì í ṣe àwọn ọmọ nìkan. kì í ṣe kì í ṣe àwọn ọmọ nìkan. bàbá àti ìyá àtàwọn ọmọ ẹ kọ́ wọn lọ́rọ̀ Ọlọ́run. màmá àti bàbá àtàwọn ọmọ ẹ kọ́ wọn lọ́rọ̀ Ọlọ́run. ẹ kọ́ wọn bá ti ń dáwó ọrẹ. ẹ kọ́ wọn gbà tó wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bá ti ń sàn dá mẹ́wàá ẹgbẹ́ kọ́ wọn gbà bí a ṣe ń yin ọlọ́run bá ṣe ń jó bá ṣe ń yọ̀ sí olúwa lọ́rùn. nígbà tó ń wà lé bọ́n ṣe ń kọrin olúwa. kì àwọn orin èébú orin e, tó ti wà demoralized tó ń kọ káàkiri àgbáyé ọ̀pọ̀lọpọ̀ orin tó ń wò lórí tẹlifíṣàn káàkiri ni ò ló ti dá wàhálà alẹ̀ sínú ayé lónìí. ṣùgbọ́n ẹ jẹ́ kó àwọn ọmọ wa láwọn orin tí ó máa fògbó fún orúkọ olúwa. bí àwa ti jẹ́ ẹyin lójú olúwa. báwọn ọmọ wa náà ti ń dàgbà àwọn náà àwọn náà lè máa jẹ́ ẹyin be out of God's eye. Amen. Amen. Àwọn wo ni ẹyin lójú Olúwa? Who are the apple of God's eye? Àwọn tó ń pa ìfẹ́ Olúwa mọ́. Those that keep his commandments. Àwọn tó ń mọ ọgbọ́n ti yin Ọlọ́run nígbà tó. Those that know how to praise and worship my God. Bí èèyàn bá wá kùnà láti yin olúwa léèyàn bá kùnà láti pa ìfẹ́ olúwa mọ́ ipòkípò kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gbé wá kò já mọ́ kankan lójú olúwa ọlọ́run kàn fún lórí ọ̀fẹ́ àti wà láàyè bóyá ronú pìwàdà ni nítorí pọ́lọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà ọ̀gbọ́n tọ́lọ́run bá wojú ẹ̀ tó ṣọ́ tó rọ̀ tó bẹ́ẹ̀ tó rí pé kò yí padà ẹ̀mí olúwa pa á ti sẹ́gbẹ̀ẹ́ kan lórúkọ jésù ẹ̀mí olúwa ò ní pa ọ́ tì ah, mo ní ẹ̀mí olúwa ò ní pa ọ́ tì. orin mélòó ni dáfídì kọ. how many songs did david sing. ẹ one hundred and fifty the book of psalm one hundred and fifty. david wrote one hundred and fifty psalms. pẹ̀lú dáfídì jagun. and he was a warrior pẹ̀lú pé Dáfídì da màálù ó da ẹran wọnú pápá lọ. He was a shepherd. Pẹ̀lú gbogbo ìrìn àjò Dáfídì nínú ayé. Despite all the journey and the ẹ wo àwọn orin oríṣiríṣi orin tó kọ oríṣiríṣi orin tó kọ amen ìdí nìyẹn tọ́lọ́run fi pè é ní ẹni bí ọkàn mẹ́ẹ̀ ẹ̀yin lójú mẹ́ẹ̀ amen. amen. amen. amen nínú àwọn orin tí dáfídè kọ orin orin ìyìn wà bẹ́ẹ̀ orin ìyìn bá ti yin ọlọ́run ó wà bẹ́ẹ̀ orin ìṣẹ́gun ó wà bẹ́ẹ̀ orin pé à olúwa tó fún mi ní ìṣẹ́gun mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ó wà bẹ́ẹ̀ orin ìṣelọ́ba kan ṣe ènìyàn lọ́ba ó wà nínú orin tí dáfídè kọ exhortation ó wà lára àwọn orin tí dáfídè kọ orin ewì orin ìkí olúwa ó wà nínú orin tí Dáfídì kọ. the songs to hail Jesus to hail God. the poems poem to hail ó wà nínú àwọn orin tí Dáfídì kọ. Àwọn onírúurú orin wọ̀nyí ni Dáfídì kọ sí Olúwa. Láti fi ilé lọ́lọ́run rí lọ́lọ́run fi dá ẹni bí ọkàn mi lélẹ̀ orin nínú àwọn orin púpọ̀ tó wà nínú ayé lẹ́nu. mélòó ló jẹ́ orin ìyìn sí olúwa. mélòó ló jẹ́ orin ewì sí olúwa. mélòó ló jẹ́ orin ìṣẹ́gun sí olúwa. orin ìfihàn pé ọlọ́run rèé o ẹ̀yin ènìyàn ẹ̀yin aráyé ọlọ́run ní tẹ́ẹ̀ bá dáa mọ̀ ó wà nínú ẹ̀. Orin ìgboyà wípé mo lólúwa, mo gbẹ́kẹ̀ lólúwa, ó wà nínú orin tí Dáfídì kọ. The sound of confidence of courage is there. Àtónírúurú àwọn orin táwọn èèyàn ń kà lónìí. A different kind of songs that people sing today. Èdè nìyẹn téèyàn bá wà nù wàhálà kan wá ní à tó bá ti lọ ka sáàmù báyìí báyìí kó fi gbàdúrà. Bàbá ìdí àfẹ́sí wọn nà lọ́dà tó kúkọ́ ìyá rí the particular psalm I use it to pray. Nígbà tí inú rẹ̀ bá ń dùn, orin tó lè fi yan Ọlọ́run ó wà nínú sáàmù. Ìwọ́n yóò happy, any psalm that you can use to pray. Nígbà tó bá ń dojú kọ ohun kan tàbí òmíràn, ohun tó lè fi tura rẹ lójú tó lè fi fúnra ẹ ní ìfọ̀kànbalẹ̀ àti ìgboyà nínú olúwa ó wà nínú ẹ̀. eléyìí ló mú kí ó dáfídì jẹ́ ẹyin lójú olúwa. Uh, àwọn èrè wo ló wá wà nínú pé èèyàn jẹ́ ẹyin ojú olúwa. ya padà sínú ìwé Genesis orí kejìdínlógún. Genesis chapter eighteen. Genesis orí kejìdínlógún. Genesis chapter eighteen. Níbi tí a fi ka ẹsẹ̀ Bíbélì fún wa lówùrọ̀ yìí. Where we read our Bible reading from. Ẹ já lọ sí ẹsẹ̀ seventeen. Genesis eighteen verse seventeen. Olúwa sì wí pé èmi ò ha pa ohun tí èmi ò ṣe mọ́ fún Ábúráhámù. And the Lord said, Shall I hide from Abraham the thing which I will do ẹni tó bá ti jẹ́ ẹyin ojú olúwa olúwa ò ní máa pa nǹkan mọ́ fún o àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ ó sì ń fi hàn ọmọ májẹ̀mú rẹ̀ ẹni tó bá ti jẹ́ ẹyin lójú olúwa àwọn àṣírí ìjìnlẹ̀ olúwa máa fi hàn nǹkan báyìí ló ń bọ̀ wá dé báyìí lọ́jọ́ báyìí báyìí nǹkan báyìí yóò ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí báyìí lọ Sátánì ń gbèrò rẹ̀ eh, ogun báyìí ni mo ṣe fún ọ nígbà tó amen torí pé ó jẹ́ ẹyin ojú olú olúwa olúwa ò ní fi ohunkóhun pamọ́ fún un torí pé ó mọ̀ wípé ẹ̀yin ojú òun ní í ṣe ó pa ọ̀rọ̀ òun mọ́ abrahamu tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀sán kan orúkọ lọ́lọ́run pé ó yá jáde kúrò láàrin àwọn ènìyàn rẹ̀ lọ sí ilẹ̀ kan tẹ́mi ó fi hàn ọ́ abrahamu ni yẹ sá èmi gbọ́ sá ó dẹ̀ palẹ̀ ẹrú ẹ̀ mọ́ ó jáde láì jiyàn ọjọ́ kan lọ́lọ́run tún kọ sí ọmọ rẹ kan ṣoṣo tó bí yẹn ó yá mú kó lọ fi rúbọ fún mi yẹ sá èmi gbọ́ sá ó dẹ̀ gbégbé sẹ́ẹ̀ nítòótọ́ nígbà tó lọ́run bá bá ọ sọ̀rọ̀ ṣé wọ́n ń gbé gbèsè. ṣé wọ́n ń pa ọ̀rọ̀ ọlọ́run mọ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni mo kí ọ kú oríire púpọ̀ púpọ̀ torí pé ìwọ gangan lẹ́yìn ojú olúwa ìwọ gangan lẹni náà tí inú ọlọ́run dùn sí ìwọ ni ẹni bí ọkàn olúwa kí ló ohun ìkejì ìkejì ni wípé ẹni tó bá ti jẹ́ ẹyin ojú ó ní àǹfààní láti bá ọlọ́run dialogue papọ̀. you have the opportunity to dialogue with God. ọlọ́run ní nǹkan báyìí lòun fẹ́ ṣe. this is what you want to do. Ah, olúwa ah, wo bí mo ti ṣe ní ilé rẹ̀ ò bàbá dàdúrà mi ládé ah, olúwa ò bá dẹ̀ ò bá nínú àánú rẹ nǹkan báyìí lèmi ń fẹ́ nǹkan báyìí ni mo fẹ́ kó o ṣe. amen. amen níwọ̀nba ìgbà tó bá dẹ̀ ti jẹ́ ìfẹ́ ọlọ́run ni ọlọ́run náà á dẹ̀ ṣe é torí pé ó jẹ́ ẹyin lójú olúwa abrahamu wípé ah, olúwa oh, àwọn èèyàn tó fẹ́ lọ parun yìí odidi ìlú ńlá yìí o bá dẹ̀ máa pa wọ́n run ó dáa náà jẹ́ ká sọ̀rọ̀ jẹ́ ká sọ̀rọ̀ ẹ̀rí obìnrin kan tí bàbá wa ní olúwa sọ fún wa ń gbà yẹn ọjọ́ kan lóbìnrin yẹn kàn déédéé gbé ṣíà méjì ó dẹ̀ gbé ṣíà méjì ó gbé kan kalẹ̀ àti kejì ó gbé kalẹ̀ ó wá jókòó ó kọjú sí ṣíà kejì ó ní olúwa ìjókòó rẹ̀ lóyá jókòó já sọ̀rọ̀ olúwa kí ló dé tí nǹkan báyìí fi ń fara òun ayé mi ó ti tó gẹ́ ó ti pẹ́ jù èmi ò fẹ́ mọ́ mo fẹ́ yípadà yípadà jẹ́ kí yípadà dé látòní lọ ọmọ rẹ ni mí kẹ́ gbogbo òfin rẹ ni mò ń pamọ́ mo yẹ ayé mi wò fínífíní mi ò rí kọjá ẹ̀yìn ojú rẹ ni mí mo fẹ́ kó o ṣe o torí pé mo fẹ́ lọ dúpẹ́ nílé mímọ́ rẹ̀ ọ̀ṣẹ́ olúwa ó dẹ̀ tó tẹríba fún ṣíà lásán ó ní ọ̀ṣẹ́ olúwa torí mo gbọ́ mo rí pé o ti gbọ́ ó dẹ̀ palẹ̀ ṣíà ó kọjá ó bá tiẹ̀ lọ nígbà tó dẹ̀ padà wá ó wá sílé olúwa tí òun ti testimony lórúkọ jésù ìwọ náà nẹ́rìí ńlá mo ní lórúkọ jésù nínú oṣù yìí wà á ní tẹsímọ́nì ìyá àwọn ẹyin ojú olúwa wọn a máa bá ọlọ́run fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ wà á dé lẹ́bù kan tó wà ní olúwa lóòótọ́ lóòótọ́ nǹkan báyìí ló fẹ́ ṣe ṣùgbọ́n nínú àánú rẹ ó wù mí tó bá lè ṣe báyìí. ohun tí abrahamu sọ fún olúwa ni àwọn èèyàn tó fẹ́ lọ parun yìí ọ̀dà tá a bá wá rí 50 nínú wọn bọ́n ṣe jẹ́ èèyàn púpọ̀ ká yọ 50 láàrin five million tó bá wá rí 50 péré láàrin five million ṣé wàá dá wọn sí ọlọ́run ní yes now màá dá wọn sí ọ̀yá ẹ̀yin áńgẹ́lì ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ jẹ́ ká lọ wò ah olúwa ẹ ní sùúrù olúwa ẹ ní sùúrù oh ó ṣeé ṣe ká má rí 50 ṣùgbọ́n tá a bá rí 20 nǹkan olúwa ní tá a bá rí 20 màá dá wọn sí ọ̀yá ẹ jẹ́ á lọ bóyá a máa rí 20 láàrin ah, olúwa ẹ ní sùúrù ẹ ní sùúrù sùúrù ó ṣeé ṣe ká má rí twenty tó bá wá jẹ́ mẹ́wàá péré láàrin kan wọ́n abrahamu bó ṣe bẹ̀rẹ̀ sí bá ọlọ́run fọ̀rọ̀ jómi tó rọrọ̀ bó ṣe ń dá lọ́ọ̀gì pẹ̀lú olúwa kí ló fà á torí pé ó ti jẹ́ ẹyin ojú olúwa ó pa àṣẹ rẹ̀ mọ́ ó mọ bá ṣe ń bu ọlá fún ó ṣe ní láàánú pé ohun tí abrahamu béèrè fún kò rí gbà torí pé àwọn olóòótọ́ mẹ́wàá ṣọ̀wọ́n láàrin five million èèyàn. ṣùgbọ́n ti ọba Hezekiah ńkọ́. ọba Hezekiah ńkọ́. mo fẹ́ lè sọ pé òun ló kọ orin tí mo kọ tán yẹn wo bí mo ti ń ṣe nílé rẹ̀ ò bàbá dàdúrà mi la ọba ẹsìkáyà olúwa ní wo palẹ̀ ilé rẹ̀ mọ́ àkókò kú ti tó o máa kú láìpẹ́ ọba ìsìkáyà ni ẹ ṣe sà eh, wòlíì ọlọ́run ẹ ṣe sà wòlíì ọlọ́run bá tiẹ̀ lọ ọba ìsìkáyà bíbélì pé wá kọjá lọ ó dojú kọ ògiri olúwa ikú ti wá jẹ́ nírú àkókò yìí pẹ̀lú gbogbo akitiyan mi pẹ̀lú gbogbo ìlàkàkà mi pẹ̀lú gbogbo ojúṣe mi gbogbo àkókò ikú ò tí ì tó olúwa kò tí ì tó fún mi láti kú báyìí bíbélì wípé wòlíì ò tí ì dé ilé rẹ̀ lọ́nà tó ó yá padà lọ lọ bá ọba ẹ̀sìkáyà sọ fún pé mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ sọ fún pé mo ní kò ní kú mọ́ mo fi ọdún mẹ́ẹ̀ẹ́dógún mo fi kún ọjọ́ orí rẹ̀. amen. amen. torí pé ó jẹ́ ẹni ààyò lọ́wọ́ olódùmarè. àwọn ẹni ààyò olódùmarè dà lóhùn rẹ̀. ẹ jáde dé lórí ẹsẹ̀ wa. mo rí báwọn kan ṣe ń jó lówùúrọ̀ yìí dáadáa. inú mi dẹ̀ dùn púpọ̀ púpọ̀.

bàbá ẹ̀yin ni ẹ̀yin ojú olúwa ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọmọdé ẹ̀yin ni ẹ̀yin ojú olúwa ẹ̀yin ni ẹni ààyò tí ọlọ́run yàn fẹ́ nínú oṣù yìí olúwa dẹ̀ ṣe yín lógo tójú ká be careful. torí pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà. there is nothing that is coming from God. pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. má jẹ́ kó ohun kó wọ́n mì ọlọ́kàn rárá. níwọ̀n bá ìgbà tó o ti lè pa àṣẹ ọlọ́run wọn. tó o dẹ̀ mọ̀ bí a ti yin ọlọ́run. ohun tó le ń bọ̀ wá dẹ̀rọ ni olúwa wí ohun tó rò pé kò ṣeéṣe yẹn máa wá ṣe láìpẹ́ ohun tó ń wojú ọlọ́run fún yẹn wà gbégbá ọpẹ́ lórí ẹ̀ mo ní ohun tọkàn rẹ ń béèrè fún yẹn láìpẹ́ yìí wà wá ṣe àtẹ̀símọ́lì ibi tó táwọn èèyàn ti rò pé ò lè dé yẹn tọkàn rẹ pò ń gbẹ fún yẹn ọlọ́run ọmọ ọdẹ bẹ̀ torí pé ìwọ lẹ́yìn ojú olúwa ìwọ ni ẹni náà ẹni bí ọkàn ọlọ́run irú mi láwùjọ ọmọ ọlọ́run irú mi láwùjọ ọmọ ọlọ́run àánú mo rí gbà tá fi ń pè mí ó láyàn fẹ́ àánú lórí gbà tọ́lọ́run fi yàn ọ́ fẹ́ uh, lórúkọ jésù àánú ọlọ́run òdè ní ká kúrò lórí rẹ̀ dojú rẹ̀ jẹ́ ká gbàdúrà ọlọ́run ayérayé agbé ọ̀gá lówùrọ̀ yìí fún àánú rẹ̀ àti fún orí ọ̀fẹ́ rẹ̀ tó fi kà wáyé gẹ́gẹ́ bí àwọn àyànfẹ́ àwọn ẹyin lójú rẹ àwípò ṣe bàbá gbọ̀ ọ̀pẹ wa o ti fi wá lọ́kàn balẹ̀ lówùrọ̀ yìí pé ìwọ ọlọ́run ti yàn wá fẹ́ o ti fi wá lọ́kàn balẹ̀ lówùrọ̀ yìí pé ẹyin ojú rẹ là á ṣe ìwọ ọlọ́run yóò pa wá mọ́ láàárín àyídáyidà tó dé bá ayé o ti fi wá lọ́kàn balẹ̀ pé ìwọ ọlọ́run yóò dáàbò rẹ bò wá pípẹ́ ohun tó ń le koko ń bọ̀ wá dẹ̀rọ̀ àtẹ́lẹ́ tó nira bọ̀ wá do wọn ìgbàgbé àwípò ṣé bàbá olúwa ẹgbọ́ ọpẹ́ wa a tún tẹ̀síwájú láti lọ yìn ọ́ sí i bá a ti yìn ọ́ sí ìfẹ́ rẹ jẹ́ kó ṣẹ mọ́ wọn lára ìbùkún tó ń bẹ nínú yíyìn ọ́ bàbá jésù lówùrọ̀ yìí ó yà wá fi lé wa lọ́wọ́ ògo ni forúkọ mímọ́ rẹ̀ ìṣẹ́gun tó wá ń bẹ nínú ṣíṣe ìfẹ́ rẹ ìṣẹ́gun tó ń bẹ nínú yíyìn bíbu ọlá fún orúkọ mímọ́ rẹ àwọn ènìyàn rẹ lówùrọ̀ ìbọn ti ń ṣàmì lówòkè lórúkọ Jésù ó yá kẹrí ìgbà ẹ ti ju aṣẹ́gun lọ ògo ni forúkọ lówó Jésù Kristi Olúwa wa amen pàtẹ́wọ́ ńlá fún Jésù.